wá bá yín sọ̀rọ̀ kó ṣe nǹkan tí mo fẹ́ bí bẹ́ẹ̀ kọ́ ìlú yà ń laná. Eh, eh, bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ fún ẹ ìwọ dá mi mọ̀. èyí tó bá fẹ́ wá lu àgọ́ báyìí kí lóde tó ń lu àgọ́ lù ú ló ṣe kó kéde. gbòrògbòrò kò ní jẹ náà pé ọ̀dà pé iye yẹn. ẹ tí irun bá fi ń báyìí. kò ní dáa fún ẹ. kéré o. ẹni tí fámúlà kọ̀kọ́ ó kú sí pèmí ẹni tí fámúlà kejì ó kú sí pèmí ẹnì kẹta òkú sípè fún ṣé lẹ́yìn ìgbà yẹn ni fáṣẹ̀ wá sọ ìkọ́dọ̀ wa lọ́kàn. bọ́lọ̀ ṣe tó nìyẹn Dẹ́mọ́lá. ṣé bẹ́yìn náà lọ́mọ ṣé tẹ bá lọ́mọ yẹn máa ro kúrú ọmọ bíbí. àrọ́bà fi sinimá yẹn rèé àti ìgbéjáde olórí òkun Mr Latin èyí tún lè ju àrọ́bà fi tí wọ́n ń sọ rèé sinimá ńlá ni àgbálẹ̀tù inspirational marketer toy max films holding ẹ̀kú owó níná. <laughs> sinimá jura wọn lọ lóòótọ́ mú gbà. mr latin ló jẹ́ Basọ̀run àgbàlagbà oyè. ló bá dàrọ bá fi o. wà á lè tó wọn lè wọ náà. bẹ́ẹ̀ni. o fẹ́ bá a jẹ́ no no no sọ fẹ́ bá a jẹ́ sọ fẹ́ bá a jẹ́. máa bọ̀ bọ̀ jẹ́ sọ fẹ́ bá a jẹ́ máa bọ̀ bọ̀ ah. jẹ́. sọ fẹ́ bá a jẹ́ ti bá a jẹ́ kò sí tó lè ṣe ń tẹ àwọn ìjòyè lójúmọ́lẹ̀. ó ń wọ ìlú gàràgàrà. ó ṣètò fẹ́ bá yí ọba jẹ́. ó ní kí wọ́n máa sọ bẹ́ẹ̀ mọ́ wípé arọ́bà fílò b yà ń pa. ẹrù epo sùkà ẹlẹ́rù lẹ́rù ọ̀pá o. mo lẹ́ni ọbẹ̀ màtí di olùnàgún ni ó màtí lọ ẹ̀. sinimá ti tún arọ́bà fi. iṣẹ́ ńlá ni ó kọjá àfẹnuro yẹn jọ. ronke amusan ló kọ́. bọ́lájí amusan mr latin pápá president ló pẹ̀lúsì ẹ̀. sọlá oyèdélé ló dirẹ́tì ẹ̀. sáré adébáyọ̀ salami ọ̀gábẹ́ ló di evergreen actor. ọmọọba jíde kò sọ́kọ́. bọ́lájí amusan mr latin fúnra ẹ̀. kéré òdùlẹ̀ yíká kọ́ndrì. ọláyà ikú ẹ̀. owó nàbí àjàsà. ìmàlẹ́ àbọ̀ ìdòwò adẹ́nẹ́k tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun arọ́bà fẹ́. ẹ̀yin náà ra kẹ́wò kọjá fẹ́nu ròyìn àti gbé wìtìwìtì ló ń ta. rabi ọkọ bíi náà. kankan ìjà pa kankan ìbẹ̀rù bojo oníjà tọmọ ìjò mọ́lẹ̀ pàdé ẹ̀ bá sogún sọgbọ̀n àgò ni ó de ìwọ Lawrence ọmọ tó dùn o ó di ìgbín lónìí èmi Adétayọ̀ Sanyẹ̀rì mo di ìkòkò gbogbo ṣẹ́kíṣẹ́ tí mo bá rán ìwọ Lawrence ọmọ tó dùn ò gbọ́dọ̀ kàn sí mi lẹ́nu torí pé ìránṣẹ́ náà kò gbọ́dọ̀ kàn fẹ́po tẹ́po gbọ́dọ̀ kàn fákàrà tá a bá dáná yìí pé ká sọ ẹkùn sí àánú awọ ẹkùn ní jẹ́ èmi Adétayọ̀ Sanyẹ̀rì mo di ìkòkò lónìí Lawrence ọmọ tó dùn ó di ìgbín gbogbo iṣẹ́kíṣẹ́ tí mo bá ràn ó gbọ́dọ̀ kọ̀ sí mi lẹ́nu kó rí bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀. baba Taofik. ẹ pẹ̀lẹ́ sà. ó pẹ́. ẹ ẹ má bínú ẹ má bínú mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín. ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ àná ni à ń sọ lọ́wọ́ ni ẹni pé ká sáwọn jáde lọ pé bá dé lálẹ́ àná aṣọ àṣepadà sọmọ. ọ̀rọ̀ wo gan ni exactly. ṣé nǹkan rẹpẹtẹ náà mo kàn mọ̀ pé kò sí ní tá a mú wáyé kò sí ní tá a mú lọ ilé ayé ìkéré gan bẹ́ẹ̀ ṣe ń wo òun ṣe mọ̀ pé àwọn ojú àwa tá a kọ̀ làbáyé ní ìsẹ̀ ẹ̀ẹ́n a lè sọ̀rọ̀ tiwa àwa àmú kankan wáyé tàmú tá a bá ń lọ àmú padà. sorry <laughs> àmú padà ṣe náà sọ́ra kí ni nǹkan tó fẹ́ sọ fún mi exactly please go straight to the point. ẹ kò sí wàhálà kí ẹ̀dì ayédè mọ̀ bá máa ṣẹlẹ̀ láàrin èmi àti yín náà ni ṣe mọ̀ pé disappointment ti máa wáyé tí ẹ bá ń pè mí pé à ń lọ kan o tí màá ní àmọ́ lórí ọ̀kadà o mo mo ṣe kinní kan o ni mo ní kí n fòpin sí. ọ mo ti ronú sí i ìsídà kò fọ́ mú ìyàwó àbí kò fọ́ mú mi. ọ̀gá ẹ mọ̀ ti bá ẹ jẹ́ mẹ́yìn méjèèjì <laughs> ẹ méjèèjì lẹ wúlò nú ayé mi <laughs> ẹ tún fẹ́ wúlò jò ń lọ ẹ ṣe mọ̀ pé ẹ ẹ ẹ tẹ bá rántí òwe kan láwọn àgbàlagbà mọ̀ pa wọ́n mọ̀ tẹnu mọ́ báyìí kò sí mo tí wọ́n máa ń tí wọ́n máa pòwe tí wọ́n máa ní oníṣẹ́ iná kò gbọ́dọ̀ kọ̀ félépo télépo yìí sì kọ̀ fàlàkà tábà dáná yìí báyìí pé ká sẹ́kùn sí àánú àwọn ẹkùn ní jẹ́. <laughs> it's okay kí ni nǹkan tó fẹ́ gọ́gọ́ exactly. ẹ mo fẹ́ kí àtèmi àti ìyàwó mi àti àwọn ọmọ mi pé kí gbogbo wa mọ̀ á gbé ní ọ̀dọ̀ yín ni ẹ fẹ́ máa gbé lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò burú tó bá yẹ pé nǹkan tó fẹ́ ni ẹ tọ́ka. ẹ bóyá ẹ gbọ́ mi yé èmi máa ń sọ pé àyàwó tọ̀dọ̀ mi mọ̀ lèmi sọ àti èmi àti àwọn ọmọ wa méjèèjì kẹ́tù mọ̀ wo ìyàwó mi náà ní àbúrò kan tí ń gbé ọ̀dọ̀ wa. ìyàwó ẹ̀ lábúrò obìnrin. bẹ́ẹ̀ni. ìwọ náà láwọn ọmọ. bẹ́ẹ̀ni. àti wa àti gbogbo wọn fẹ́ máa gbé lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni. ẹ máa kó bọ̀ náà nǹkan tó bá ti fẹ́ ni máa bẹ́ẹ̀ fẹ́ já lọ ibi tá à ń lọ mo ti lè tó. àbúrò náà tún ní boyfriend tí. sọ́yẹ́rì ẹni kẹ́ máa kó bọ̀. ẹ ṣe ń Dado não. So, are you feeling now? sorry. Sorry, sorry. You'll be okay. You'll be fine. Sorry there. Sorry. You're rude. What do you care for? What do you want to eat? I don't know. Uh, just water. Maybe ginger ale. I don't know. Okay. What is? Let me get it. A minute. Let me get it. Okay. All right. Thank you. baby. Yes, my love. I'm so sorry you had a stressful day. Thank eh, you. Don't ah. worry. Everything is ready for you in the kitchen. All right, thank you. That's my baby girl. Ah, Bele. Yeah. Bele? Yes. Honey? Mm-hmm. Um, I'm so sorry. Baby mama disturbed but don't cut me first. Actually, we are going to rest today. So, what is it? It's about um, that guy, Sawyer. Oh, sorry. What about him? Kí ni ìwọ feel pẹ̀lú pé wọ́n fẹ́ máa gbé bí báyìí? Àti wípé kí ni ó lè ṣe landlord ẹ̀ tó lè fi lè bọ́ta bí báyìí ló wá kú tán máa máa lóun àti ìyàwó ẹ̀? Mm, no, I, I don't think so. Landlord ẹ̀ kàn jó ní wàhálà ni. Ṣọ́ṣà ti wọlé dá. Wọ́n ní àjọrò ló ń jẹ́ whatever tá a decide no la máa ṣe. mi ò fẹ́ baby i don't think. wọ́n ní ah gate wa ni expect that ṣe. i know somebody is waiting that ọ̀ntàn hàn kẹ́. Pani bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hmm. Hey ta ni bẹ́ẹ̀ mẹ́rin. bàbá Taofiki. Eh? bá Taofiki. ìyá Taofiki. bá Taofiki. ìyá Taofiki. ẹ̀mí ló mo ti bá ẹ sọ̀rọ̀ tó lórí ọ̀rọ̀ bí tó tó wà ń darẹ̀ láàmú lé lórí. mi ò lè rántí. wọ́n ní bá wí fún mi ẹni àgbọ̀. Hmm. ṣé ibi tá a wọ̀ tẹ́ wa lọ́rùn tó a ta dígbà ta di àgùn ta gbé àkété tá à ń bọ̀ ń bí sí tá à rí lé wọ̀. ó sì tì ó sì tì ìyá sẹ́mi tí mo ní kọ́ ọmọ bọ̀ bíbá kọjá kó gbogbo ẹrù káwọn wá gbé bí orí mi orí mi dàrú ni àbúrò pé orí mi ò pè ní. wọ́n tí ọba wọ̀ bẹ́ẹ̀ kọ́ padà sílé ní tiẹ̀ òkè mi ọmọ ibi tèmi ti débi tó rí tèmi tó rí tó rí tèmi débi sí o ibi tèmi ó gbélé mi ti dé yìí o. kò tẹ̀ sígbà tí mi ní padà torí wàhálà yìí pọ̀ jù òun ló ń kó ọ̀kun náà sílẹ̀kùn fún ẹ̀yìn tó fẹ́ kú sí bíi ni. mo wò mí mi àbúkọ̀ bàtà bí kìíní múrí ọ̀gá tiẹ̀ wá yí ni àbí kò fẹ́ yí ọ̀gá ni. oníyẹ wọn o. àwo hmm, dàkú tí máa ń ṣépè fọ́gà dọ́dọ̀ ọlọ́run fọ́gà mi wọlé débẹ̀ wọn ní ìgbésọ lẹ́nu. ọ̀gá ẹ̀kọ́ ló ń ṣẹlẹ̀ yàtọ̀ lòun ìṣọdún ni àti òṣì hmm. ẹ máa kàn kankun dáadáa ibi làwọn máa gbé mi náà ti mọ̀. ọ̀gá. Hmm. òun tàn rẹ ó máa gbé bi. you think it's going I don't understand. How do you mean you don't understand? Because I don't know. How? Like, I don't understand you. You walk on ló ń You have ni? Abẹ́ kọ́ ló ti ń ṣiṣẹ́ ni? Ìwọ kọ́ ló mú wá ní ṣé you don't know. Ah, ah. Báwo lòun àti ìyàwó ẹ̀ àti gbogbo ọdẹ máa kó gbogbo ẹrù wọn wá lẹ́ẹ̀kan lójijì? Ó fẹ́ sọra wọn di liability tiwa lọ́rùn ni. O dẹ̀ you don't know. You know what? If you don't know, I know. And you know what I'm going to do? Those people are getting out of, out of our house now. No, no, no, no. No, no, no, no, no. no. Ruby, no. Kí ló ń ṣẹlẹ̀ now? Them away. I can't do that. Lawrence, yes, are you no. sure you are okay? I am fine. No, I don't think so. If you're not going to act, I'm going to act for you. No, no, no, no. What? Ruby, no. Please, don't send them away. Please. But I don't know what to do. Baba, ah, ah, mo dúpẹ́. Hmm. gbéra ńlẹ̀. bàbá ẹ má jẹ́ dìde ẹ má jẹ́ dìde bí ẹ bá ṣe ní lórí ẹgbẹ̀fà bẹ́ẹ̀ ò bá dúpẹ́ lọ́nà ẹgbẹ̀je ó sì jẹ́ kí èèyàn bẹ́ẹ̀ gidi ní ẹgbẹ̀jọ ẹ mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ẹ bàbá ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ lórí àdáadáa tán ẹ jẹ́ ń dúpẹ́ ọ̀rọ̀ mi gbà kí n wà báyìí ẹ ṣeun ẹ ṣeun gan-an ẹ wo ẹ wọ ẹgbàá ẹ̀yin gbogbo ẹ̀. ebi nìkan. mo dúpẹ́ lọ́wọ́ yín. ó jẹ́ bi dán. kódà àwọn náà bí òrùn àwọn náà bí òrùn. ọtí tó máa gbà náà nù tọ́mọdé kékeré bá ti mọ ọwọ́ bẹ́ẹ̀ yóò bá gbà jẹun ọtí bá gbà jẹ náà nù ìwọ náà ti dán máa yé. bẹ́ẹ̀ ni ẹ sẹ a rí yín pẹ. kí ló tún fẹ́ kí n ṣe fún ọ kí ló fẹ́ gangan. ọ̀rẹ́ yà kàkà tó ṣe ọ. ẹ kí ló fẹ́. ẹ wò sẹ́rí ẹ ní ọ̀tẹ̀ yìí tí mo wá yìí ah. èmi kàn wá dúpẹ́ lọ́wọ́ yín ni mo wá dúpẹ́ lọ́wọ́ yín ni. bó bá jẹ́ pé mọ́tò lọ fẹ́ kó rà fún ọ tí yóò fi ra mọ́tò tán tí yóò fi bẹ́ẹ̀ ni bó fẹ́ kó kọ́lé yóò ṣe fún ọ ìwọ ṣáà ti máa lò bí mo ṣe ní kọ́ lò bẹ́ẹ̀ fún ẹ lẹ. kò sí lè jiyàn. kò ní jiyàn. <laughs> ẹ má jòge lẹ́nu. mo tún ọtí àwọn èèyàn bó di ẹ wọ́n jọ gé ilé nu. yé <laughs> ẹ̀ka sí ẹ̀ lílẹ̀. lórí táìsì. Hmm. <laughs> bàbá yìí ti gbé ifá mi. fóònù ẹ̀ náà oníkọ̀. ṣé bọ́gà mi ni. ọ̀gá ẹ̀ ló tún wá ń pè hmm. tó lè gbé kọ̀ ṣó ti ríṣẹ́ lè epo ni. ta ni. Sanyeri olùgbòhùn ló ń gùn ẹ̀ ó jẹ́ rẹ̀ ń lẹ̀. kí ló dé tó múra kankan lórí ọ̀rọ̀ tí ọkàn báyìí. Ah, kó kún ọ bí kí ni ìṣẹ̀lẹ̀ gangan gbá kí n jọ lójú. ẹ ló ọ̀gá mi. ẹ káàárọ̀. ẹn ah n lè n lè lọ n lè wá bí iṣẹ́ lónìí o ẹ mo mọ̀ kó ní Monday àti Saturday àti Sunday kò kò tẹ́mi sinmi mọ́ mo fẹ́ fi Monday àti Tuesday kún tó bá di Wednesday màá mọ̀ wá sọ́tí ẹ̀yin ọ̀dà àbọ̀ ẹ̀yáwọ̀ o ẹ̀yáwọ̀ ire o ire o sọ̀tàn. Eh? sọ yẹ hmm. rí ń lé e káàgùn má jẹ ogún ẹ̀rẹ̀ lẹ̀. òbí tòun ṣe èmi ọmọ sọ̀rọ̀ ọ̀gá mi ọmọ sọ̀rọ̀ ni ṣé ìmọ̀ dún ọ̀gá mi ọmọ dún ni ẹ dùnà mélòó ló ara ò rí níwájú ná àbí ọmọ mi yóò mọ bọ́lọ́ ti rojọ́ ni àwọn dàbí pé mo ṣe tó àti bí mo ṣe mọ ìyẹn tí ìfarahàn ọ̀tán ìyẹn tí ìfarahàn ó dà mo lè bínú kí n gba abisẹ́ lọ lọ́la ọ̀tún la mo fẹ́ lọ tẹ́lẹ̀ máa lọ lọ́la tí n bá fi gbé mọ́tò wọlé lọ́la pèmí lọ́ máa lè tí o ṣe mọ́tò pé mo gbé iran mi sí àbí mo lọ yakọ́ o mọ́tò tí ó jẹ́ tọ́dọ̀ tèmi. ọkọ̀ mo ló ti fẹ́ rówó rọkọ̀ ìwọ kò lè yí ọ. iṣẹ́ mélòó ló tí ì ṣe. kò lè yí ọ ó kọ̀ wo lọ fẹ́ kí n kọ sí ìwé ọkọ̀. tó lè bá a mọ̀ pé mo ra ni. kàfí làwọn àní. kàfí. kàfí làwọn àní kò kọ sí o tó bá tiẹ̀ wá rọkọ̀ o sàn yẹ̀rì. o ṣe fi múlíkà wá sí i aládàájẹ òsì nígbà tí máa rọkọ̀ yọ̀ọ̀kan tí mo bá kọ kàfí làwọn àǹsì tí ìyàwó kejì tí mò ń sọ fún ọ kí mo fẹ́ fẹ́ tí má fẹ́ tó bá wọlé kí ni kí n kọ sí ọkọ kejì. ẹ àní máa ìyàwó kejì ṣé wọlé. wàhálà ìwọ̀n bíi ẹ̀dá máa pa ẹ̀ ni. àfilà. ara ò yá ni thirty five naira ò tó bẹ́ẹ̀. wọ́n á lè mọ tó ń ranjú báyìí ṣe. Ah, wọ́n làwọn ta ni màá jẹ́wọ́ ara mi fún ẹ kíákíá màá ṣe fíìmù fún ẹ màá jẹ́ láska sórí ìlà ojú ẹ yìí màá sọ di forty four màá jẹ́ fún ẹ pọ́ mi èkó ni mo ń gbọ́ pọ́ mi ti lè mọ báyìí oyomaya ni wọ́n ṣe mítìn lórí ẹ̀ ni. yóò mú un bọ̀. ìyàwó kọ. Ah, ah. ẹ wo ládé tí awẹ́ládé ti gbóná lò aládàjẹ aládàmú aládàná aládàlò. kí ló tún lọ fẹ́ sọ. ọ̀gá mi fẹ́ràn yín sẹ́yìn sẹ́ni bẹ́ẹ̀ ti ń lọ yìí ẹ máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà yín tààrà ẹ ní àìsàn ṣe yín. bàbá Taofik àìsàn ò ṣe mí. ẹ gbádùn ọ̀gá ara yóò yá o ẹ̀yin ò lè mọ àwa lata súnmọ́ yín la lè mọ o ẹ sọ fún ọpá àìsàn tí ń ṣe yín ẹ ẹ̀ mọ ibi tí ọjà sí a lè ní ọ̀pẹ kó lọ yá a sì lè ní ọ̀yà kó lọ pẹ́ ẹ lè fẹ́ kó kọ orúkọ yìí mi bàbá Taofik àtìyàwó mi sínú wíìlì yín tó jẹ́ wí ogún yín yí pé àtèmi àtìyàwó mi la lógún yín o. ọ̀gá ṣé kìí ṣe pé ẹ fẹ́ mọ̀ ro ah, ah, ẹ mọ̀ ro ẹ mọ̀ ro ẹ mọ̀ ro ẹ mọ̀ ro ẹ mọ̀ poníṣẹ́ náà gbọ́dọ̀ kàn fẹ́ poni epo gbọ́dọ̀ kàn fálákàrà tá a bá dáná yìí pé ká sọ ẹkùn sí anú àwọn ẹkùn ní jẹ́ It's okay um, jẹ́ ká máa lọ mo ti gbọ́ máa lọ ṣe. ẹ a lè lọ èmi ò lè lọ ibì kankan lónìí ó rẹ̀ mí ó rẹ̀ mí èmi ò níbi kankan tí mo lọ yín nìkan ń lọ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ yìí tààrà lọ́dọ̀ lọ́ọ̀yà ni o ibi iṣẹ́ ń lọ gangan kọ́ ló ṣe kókó o ọ̀dọ̀ lọ́ọ̀yà yìí ló ṣe pàtàkì o ẹni àtèmi àtìyàwó mi pé ẹ fẹ́ forúkọ wa sínú ìwé ogún yín ẹ sì ṣe photocopy rẹ̀ lọ́hùn o. photocopy ò lè easy. yóò easy ọ̀gá àbí wọ́n ti bọ́nu mọ́sìnì ni wọ́n sì ṣe wọ́n sọ di méjì ẹ mọ̀ gba original bọ̀ǹlé wọ́n fi fake sọ̀hún. ok mẹ bọ́lẹ̀ kí n mọ̀ lọ. ìkàràmù pípù yìí ṣá wọ́n máa ti pa náà. ṣé wọ́n try ni. kí náà fi try ṣé wọ́n gbowó ni ṣé tó máa mú bíìlì wá ṣé à ń sanwó fún wọn ni. Ah, ọlọ́run ló tiẹ̀ ní epo wà ní jẹnẹrétọ̀ sọ́yà ìdìbà tó máa wé epo kiri ìgboro ní òrùn burúkú yìí lẹ̀ tán jẹ́. èmi ni mo tàn orí yìí ti pọ̀ jù mi ì lè mi ì lẹ́mí ẹ̀rù orí ò lè máa pa mí. ẹ jọ ìdúná ń bó lẹ́rù pé wà ní. ṣé wọn pẹ́ tí ń kọjá boundary boundary yìí ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ abirú kí ni gbogbo rubbish yẹn náà ah, kí kí ló kí ló ṣẹlẹ̀ gan-an nílé ìgọ̀sẹ̀ ṣé ẹ̀yin lẹ́gbẹ́ mi sílé dàbẹ́ mi mo gbé yín sílé ah, ah. ẹ dúró náà ọkọ yín ó lóun ò lè lọ bí iṣẹ́ lẹ́yìn o òun fẹ́ relax pẹ̀lú ìyàwó òun o ọkọ mi náà ó gbà ó ní kó fi sílẹ̀ so tẹ́yìn bá wa tọ́ jẹ́ ìlọ́sàn yìí ọkọ mi tó ti lọ ibiṣẹ́ látàárọ̀ tó bá dé lálẹ́ ṣé òun ló tún máa ṣe wàhálà lọ́ra lọ́ máa repo sí jẹ́yìn tẹ́ bá ti lè po tọ́ kò lè work ẹ ṣọ́ ara yín gidi nínú ilé ṣe gbọ́ kan tí mo sọ fún yín ẹ ṣọ́ ara yín gidi gan. God like what's going on? Lawrence, hello. See, you have to come home now. Like now, now, now, now, now. If not, the house will be on fire. Yes, I mean it. My boss, sí see, see, see, see, sí ní sí sí sí mo Rubbish. Àwọn ọmọ máa pa jẹ́ Ah, madam ẹ jọ̀ọ́, má bínú torí Ọlọ́run ká ti pè mí. Mo ti ṣàlàyé fún wọn pé ìyìnbọn ń parẹ́. Àwọn náà tó fẹ́ jọ wọ́n tún bẹ̀rẹ̀ sí bú mi. wá ní à kèmí ẹjọ́ tèmi ò sínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn pé ìyàwó mi lọ fọ́ǹbù. Wọ́n wá ní pé kí n sáwà bẹ́yìn pé tí iná ló pọ̀ jù ń nígbà tó yẹ pé iná ni ló bu. yes ma. ṣé èèyàn máa ń ṣe oore kó tún dibi mọ́yàn lọ́wọ́ ni. ah kò yẹ kó rí bá. kò yẹ kó rí bẹ́ẹ̀. Hmm, bẹ́ẹ̀ni. oore tá a ṣe ìbáyìí ó ti fẹ́ dibi mọ́ wa lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ni ìwọ àtìyàwó ẹ̀ ń fẹ́ tá a ṣe fún yín àgbálẹ̀ fún yín i make sure pé we are comfortable in all aspects kò sí nǹkan tẹ́ fẹ́ tá a ṣe fún yín ẹ eh, ó tún wo ìwò sùnsùn oníwò òṣìṣẹ́ mọ́ ọkọ mi ò bínú sí i o wàá mọ nǹkan mi tó máa ṣe mọ ìyàwó ẹ ló wá fi style máa dẹ sí mi kó máa máa insult mi nínú ilé. ẹ má bínú ẹ má bínú ẹ wo ṣe rí ah, yàtọ̀ àfikì yàtọ̀ àfikì ṣe rí ọ̀rọ̀ obìnrin lẹ́ ń wò wọn o nígbà míì wà tó jẹ́ pé tí wọ́n bá bí ọmọ tí wọ́n bá bí nílé rẹ̀ sóyè yín bí nǹkan máa ń dùn báyìí yóò sì fẹ́ bàjẹ́ yóò fẹ́ bàjẹ́ ọmọkọ rẹ̀ lọ́wọ́ so ti yẹyin akọ́sẹ̀jáyé rẹ̀ ní ìwò kí n tó fẹ́ ẹ̀ ìmọ̀ pé ìlè jèrè ẹ̀ ìlè jèrè ọmọbìnrin bẹ́sẹ̀ wù ẹjọ́ nítorí ọlọ́ọ̀ ẹ̀ kàn fi eléyìí ẹ̀ kàn fi fà wá létí so ti yẹyin ẹ fi ṣe ìbẹ̀rẹ̀ àtòpin kó jẹ́ first and second ǹjọ́ tí ìrùlẹ̀ bá tó wá wáyé ǹjọ́ ìrùlẹ̀ bá tó wá wáyé ẹ kàn fún èmi ẹ kàn fún èmi àti ẹ fún wa ní ní red card. ok tírú ẹ bá tún ṣẹlẹ̀ ká máa lè yín lọ. irọ́ ẹ fún òun ní red card kó bá tiẹ̀ lọ ẹ fi mi yellow kémi dúró pé mi gbé mi ṣe wàyí tó ń bá lọ bẹ́ẹ̀ mi ó sì fẹ́ yàwó mi ilé ilé mi. <laughs> ọ̀pọ̀ lẹ́rìí ibi tútù ó bá sí ẹ tó bá lọ tán ìwà tó fẹ́ yàwó mi wà bí báyìí. ẹ kí n ti fẹ́ lé gan-an torí pé ìsọ̀lẹ́nu mọ́ pọ̀ ni. kóhun kóhun má ṣe kó má kó sì rẹ lọ àwọn ẹ̀dá ọ̀pẹ bá forí jẹ ju bá forí jẹ lọ́tẹ̀ iná ṣẹ́tí gbọ́ ẹ̀wọ̀n bínú ọlọ́run nílé oúnjẹ ìròyìn ẹ jọ kí ṣe pé bóyá mo láìka ọmọ náà. ẹ lè wá máa lọ mo ti gbọ́ mo mọ ṣe kinní kan fún mi lóru mo mọ gbádùn ẹ̀ gan. kìlọ̀ tí mo fún ọ nìkan gbọ́ má tẹ̀lé obìnrin o obìnrin lọ dalẹ̀ obìnrin lè ké obìnrin ah! obìnrin má jẹ́ ká tì ọ́ o má jẹ́ ká tì ọ́ o bóbìnrin bá gbé kan yewo kó yẹ̀ wò fínífínífínífíní kó sì lu ọpọlọ si é é ṣe gan sa láàjẹ kẹpẹ fún wa ẹ ṣe gan. gbéralẹ gbéralẹ gbéralẹ gbéralẹ sọba me cala aí yìí èmi kalẹ̀ ayọ̀ lọ mí kalẹ̀ yìí àti lẹ́ni lẹ́yìn mi tem bá tẹ̀ ti lẹ́ni lẹ́yìn báyìí òtítà mo wà fún ọ kí wọn náà ṣiṣẹ́ kí ni kò fọkàn ara ẹ balẹ̀ kò séwu lóko àfigèrè àparò tọba rẹ mi lọ́ọ̀kan báyìí tọba wẹ̀yìn báyìí mi lọ́ọ́ mọ̀ rí báyìí tó bá tún wù ọkàn báyìí mo wà lẹ́yìn ẹ̀ só ti yí ọ hmm. ẹ thank you very much sir. Um, I have to go now. ọ̀dà kò sí bẹ́ẹ̀ sí lọ ọjọ́ wọn mọ́. sọyẹri owó tí mo kó fẹ́ dà. ṣé gbogbo owó tó wà lọ́wọ́ mi. díẹ̀ nínú ẹ̀. ó ń bẹ lọ́wọ́ mi. èló ni mo kó fún ẹ. gbogbo ẹ̀ lápapọ̀ twenty ọyẹrì ṣé etí ẹ wà lọ́dọ̀ mi ṣó wà lọ́dọ̀ mi ṣó ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. o ṣọ ẹ kò lísìn dáadáa mi ò ní repeat ara mi o. Um, àkọ́kọ́ màmá ẹlẹ́ran wúmà tí mo máa rẹ̀ ràn lọ́dọ̀ ẹ̀. wúmà ṣé kò ṣe wúmọ̀ nǹkan báyìí tí tí tébù wọn tóbi báyìí tó fẹ̀ díẹ̀ báyìí tí wọn nídìí báyìí tídìí wọn tí wọn tídìí wọn ràn sẹ́yìn báyìí tó fẹ̀. sọ́yẹ̀rì ṣe mọ̀ pé ó ní mental problem nǹkan tí mò ń bẹ̀ sọ ni kò lísìn sí i woman yẹn ẹ exactly bó ṣe describe ẹ náà nítorí kò lè máa lọ sọ́dọ̀ ẹlòmíì o hmm, but o ní láti mention ẹ next time so woman yẹn sọ fún wípé bó ṣe máa ń tẹran fún mi exactly bẹ́ẹ̀ ni kò ṣe tà fún ẹ Sanyeri má lọ sọ́dọ̀ ẹlòmíì kó sọ fún mi pé o gẹ́ẹ̀tì bẹ̀ o mo máa bínú sí ẹ o ìyẹn àkọ́kọ́ then ẹlẹ́kejì ọ̀dọ́ máà tí mo ti máa ra rice ó ṣáà rice mi ti tán kitchen mi in fact mi tó kùnà àpò èèyàn pọ̀ so sọ fún pé mo ti pe nọ́mbà ẹ̀ títí pé kò lọ so mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ so kò sọ fún pé mo máa need rice pé kó bá mi keep like two bags sílẹ̀ ṣé o gbọ́ nǹkan tí mo sọ hmm. Lexus yẹn ni kò gbé lọ because mo ṣẹ̀ṣẹ̀ ra epo sí ni ó dẹ́kun ibi tí mo rán ẹni kó lọ o ṣé o gbọ́ nǹkan tí mo sọ o epo yẹn o máa fi lọ o máa fi padà ó sì máa wà ń bẹ̀ tipẹ́ débẹ̀ ni má dé kó máa sọ fún mi pé epo ti tán o ní láti repo òun ló ṣe yọra yọ two thousand níbẹ̀ o owó mi ò gbúdọ̀ dín o. ṣèpé mi ò ní fún oníráìsì lówó eh, mi ò ní yọ owó ní òní dín ìwọ ló ṣàmọ̀ mo ṣàmọ̀ nǹkan tí mo rún ẹ tó bá wù ẹ kó má ra nǹkan tí mi ò rún ẹ o kó tètè kó dá mi lóhùn. ó dà mọ kí ni pẹ pẹ̀lẹ́ Sanyeri gba olódi mẹsẹńjà. tani wọ. èmi messenger. mo nígbà wo ló di messenger ìṣe messenger kọ́ ló ń ṣe yìí madam ẹ jọ kí ló ṣẹlẹ̀ tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ eré ìdìgbò dání tó ń ran kiri bí ọmọ òkókó irú ọmọ pé ọkọ tèmi ni. tèmi bàjẹ́. bóun ò bá lè proof ara èmi tí wàá sọ fún ẹ báyìí wàá jókòó wàá tọ́ ọwọ́ wàá tọ́ ẹsẹ̀ wàá máa ròyàn iṣẹ́ kiri ibi ni wàá dúró sí wàá jẹ tàárọ̀ wàá jẹ tọ̀sán wàá jẹ talẹ́ ṣáyé ẹ̀ la wà ni. yàtọ̀ bí ìyàwó ọ̀gá náà mọ̀ ní. ẹ̀ ṣọ́nù mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀ wàá máa ránṣẹ́ kiri akọ́ àwọn akọ́ máa gùn wá gàràgàrà wọ́n ní máa ṣe gbogbo ẹ̀kan kọ̀ọ̀kan owó amúlẹ̀ yóò lé gbogbo nìkan náà ṣe lé ayé fún kí ló ṣẹlẹ̀ kí ló kí ló dé gan. ìyàbọ̀ bíkì wọ́n ti jẹ́ sọ́tà níbi jọ ìwọ ló gọ̀ mí ìgọ̀ jẹ́ ń bẹ́lẹ̀ yìí ó bàjẹ́. jẹ́wọ́ ìdáwọ́ bá wí. àǹsó kí ló fẹ́ ṣẹlẹ̀. ó di ẹran kiri ó ń ṣe gbẹ ọmọ àwọn máa sọyìnbó oríṣiríṣi máa sọyìn wọn kọ́ lọ gbóyìnbó ni. kí ló adé ẹ ká ó gbẹnú bí àtọ̀ lé ẹran ń ṣèkiri òun náà ń ṣe bí múùsù irú rọ́bìṣì burúkú wo nìyẹn náà ó dé iṣẹ́ ọ̀kan lọ́sàn-án kó lọ́jà máa jẹ èso àṣẹ kí ló adé mi ò lè pa wá fún. ìyá tàbí kí. ìwọ ni jẹjẹ tí ìwọ ni kùlù sàlà èwo gan. ìyàwó tẹ ẹ madam. padà wá bí wọ́n tẹ́ wọ́n tẹ́. madam. ó dé ìṣèkó ló dé ìṣèkó lùsàlà lórí ìdẹ̀tì kí ló fẹ́ ṣe gan ah! Ah! kí ló fẹ́ ṣe kò lè ṣe nǹkan. ìgbàlódé mi lẹ̀ olùwàsó ló sùn yàtọ̀ bíkì yàtọ̀ bíkì yàtọ̀ bíkì bàtà fíkì tí orí ti máa lè dábẹ́ láti lọ tún èmi hmm. tí sábà lè wọ́n lọ́wọ́ mi ọjà hmm. tán nù. ọlọ́run àṣe sórí òun ló ń jẹjẹ nídìí rẹ ṣe ń yọ o tí ń dàbí ọ̀bùrẹ́là o nídìí rẹ yọ o sórí tó bá gbá tíbi ẹ bá kú tó bá kù sínú tán wọn rò pé bóyá sọ lòún lò tẹ́lẹ̀ ni. ìdí eléyìí bá kún olùṣèjà wọlé lọ. mọ̀mọ́ tí mo sọ ọ́ bóyá tilẹ̀kùn lé ilé bàbá ẹ̀ bóyá lè bọ̀ ní ọ̀gá ẹ̀ jẹ́ ni. yàtọ̀ bí kí. bàtà òfin kí.

Yeah. Sure. You will? Um, Tutu. Yeah. Àwọn Yorùbá bọ̀, wọ́n ní inú rẹ̀ a máa lọ́jọ́. Àìsàn oore a máa nídìí. Wàsíù ti kọ orin Àyìndé. Ó ti kọ orin, ó ti wá yàn nínú ẹ̀. Kì í Ṣùgbọ́n àpẹ̀yìn ìdà nǹkan tó máa ń fà ó lélẹ́yìí o. Yeah. Ṣorí ti máa sọ pé kò sùn mí, irọ́ ni mo pa. Ṣorí òun àti ìyàwó ẹ̀ wọ́n ti wá sọra wọn di liability sí mi àtọkọ mi lọ́rùn pátápátá. Ṣorí kò tiẹ̀ sí àṣẹ tí wọn kì í pa. O máa rò pé àwọn ló gbé wa sílé o. In fact, ó tojú sú mi. Ṣorí lè tó wá jọ mí lójú ni sudden double promotion ti ọkọ mi fún un. What am I even talking about? So if there's something like triple promotion, because from security to driver, from driver to personal assistant, really? and now it's more like, <laughs> honestly, I would say he's a landlord to be. So I don't know. Tutu. Bẹ́ẹ̀ mi ṣe ń kì í dẹ́ ṣe pé ọ̀rọ̀ yìí ti ń lọ́wọ́ nínú sìn. ọmọ kan tí màá ṣe jẹ́ kí n. hello sir salaam aleykum. okay. what kind of rubbish is this. ẹdúró náà ẹdúró náà ẹyin ní ìsìnkú ẹ̀jẹ̀ ti wá kọjá family pátápátá pátápátá rí mo act sọ ẹ fi pé mo wà stupid mi ò lè ṣe anything kí you gbogbo eléyìí ibi tá a fi yín sí kò tó yín ẹ̀yin àtọkọ yín àbí ẹni ìwọ ẹ bàtẹ bá fi yín kò tó yín ẹ wá sí living room ẹ̀yin àtọkọ mi ẹ wá sùn ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá kẹsẹ̀ lórí ìṣe what kind of rubbish is that. kí ni o lè mú gbogbo ẹ̀kọ́ kan kó mo bá wà sí olè pàṣọ ìmọ̀ pàṣọ ọmọ mi yára ó ní tí mi ń gbọ́ tí mi ọ̀rá fi ń jẹ́ ó pé gbogbo ẹ̀ ṣe ń lọ mọ́ra wọn. shut up you know what woman you just brought out the animal in me and i will show you myself. ẹ jẹ́ kó ẹ jẹ́ kó lórí chair mi. ìyá mi. ẹ ìwé wa bíbí sí. Oh beat you. Oh my God! Oh beat you. Oh my God! Baby, baby. Oh my God! Oh my God! Are you stupid? I'll beat her. You don't want me to know yet. Don't worry. Don't worry about the bad. You can't say. Are you insane? No. All rude. Ó bàjẹ́. Mo lè ṣe máa nà sí. Oh my God. Oh Ó Oh Òun ló kọ́kọ́ abàmì sẹ́ẹ̀. Oh I will slap you. Hmm. Èmi kò nà ṣe léṣe. Wọ́n dẹ̀ ń fẹjọ́ ṣègbè ẹ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ sáré ń gbèjà ẹ̀. Please now. Ṣáà pé wọ́n ń bẹ̀ lánàá. Please, o sọ pé o fẹ́ sọ̀rọ̀ fún mi. Mo dẹ̀ fún five minutes five minutes yẹn mo dúró tí mo fi ń jókòó sí báyìí má waste time five minutes it starts now okay so say what you want to say. that is what i'm saying wọn náà ni wọn bẹ sọ wọn bẹ pé kó máa lọ. ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn kí n má fi ẹrẹ́ lè ṣe ní kí n jókòó. please don't stop me what's the meaning of this now i said i'm leaving. no no please. no you must oh you know what i told you mo ní kó mú kan ìsídà kó mú sanyẹrin àti ìyàwó ẹ kí n o dẹ̀ ti choose pé rárá wọn ò lè lọ o ọmọ máa bẹ ẹgbẹ́ yín ẹ jẹ́ kí mi máa lọ lóṣòrí má jẹ́ kí ló bí mi o o ti fẹ́ jẹ́ kí ló máa bí mi jẹ́ kí n máa lọ mo ti pack àwọn nǹkan mi i'm coming for the rest mo ní oh, ladies one is okay no no no no leave me alone i am leaving. Oni please please i can't stay without you please and, i cannot send them away i have to do goodbye them please Ma bínú please don't leave me. No, you can't stay without me. You ask them to go. No, I can't. Má no, Please. I don't like what you're making me go go through. Me like and me like Kojeki ma go through but you I'm frustrated. I want people in frustrate life me now. Okay. If you want to make me happy, let them go. No, honey, we'll, we'll, we'll find a way around it. You know what? Listen. When you support go mash you fool anybody, you understand? But already to ma she to ma affect me at the ó ti kúrò ní rere ó ti di ibi. Ah, ah, mo mo ah, i i promise mi jẹ́ kó affect wa please i i promise you we'll find a way. ló ṣe yín ṣé mo gẹ́gẹ́ bí football tẹ̀ fẹ́ mú tẹ̀ ń fẹ́ tán tẹ́ ẹ bá kúrò máa fi báàgì gbà yín dáhùn. ẹ má jẹ́ kí n wojú yín o. nítorí a ní kẹ́ fi báàgì mi sílẹ̀. ọmọdé òun mẹ́kọ̀ jẹ́ kó má ra lóhùn gbogbo nǹkan tó ń ṣe tó ń ṣẹlẹ̀ a kò ń bá yín ṣeré ni. ó kàn wá ká frustrate yín ni. àti pé kí tiẹ̀ ní ṣẹ́fẹ́ kan tó bá hówe ńlàgbàgbà ẹ wọ̀gá ọ̀gá mi. ṣe bọ́gà ni. àlàáfíà fún yín o ara mi sí yín ni o. àlàáfíà fẹ̀yìn náà ọba sorry um, kò sí change nínú mọ́tò wa. ní sùúrù bí ó ní nǹkan tó fẹ́ sọ àbí. a mú mi rí aburú ńlá kan lórí ìrìn àjò tí ẹ ń lọ yìí. I rebuke that in Jesus' name. Amen. Amen. Ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin ẹ jẹ́ kí a lọ ní ìfaradà o pàápàá jùlọ lórí ohun gbogbo tó bá dé bá wa lójijì tí kò tẹ́ wa lọ́rùn gbogbo ẹ̀kọ́ ló lòdì sí ìfẹ́ Elédùmarè o ẹ jẹ́ kí a lọ ní ìfaradà pàápàá jùlọ lórí challenges ten face lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní ìfaradà o torí pé ìpè ni fún ẹni tí a kò fẹ́ràn tó ń jẹ́ Did you hear that? How did he know? I don't know. Hey. No, it's okay, it's okay, it's okay. Ìfaradà ti sú èmi o, èmi ò faradà gbogbo mọ́ o. Báwo ló ṣe mọ̀? I don't know. Bá ti ṣe báyìí, pàmì ètò kù wá ṣe. Tá nìyẹn? Ẹ̀yin wo tá lè béèrè? ta lè béèrè. sásán yẹ̀rì la béèrè. ẹ eh, àbúrò àwọn olórí burúkú yìí ọkọ mi náà ń pè ní sásán sórí pàṣẹ wo làwọn èlé. ẹ ẹ ẹ wá ń bí. sásán yẹ̀rì. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ láti bo ta lẹ béèrè. Sàsán Èrè la béèrè. láti bo. n tó ṣẹlẹ̀ ní. ó tó ǹjẹ́ mọ̀ pé ẹni tẹ́yìn ń pè ní Sàsán Èrè ọkọ tèmi ni láyéláyé eyín lókè tó béèrè ẹ má pè ní Sàsán Èrè lójú mi mọ́ ṣé ẹ ti gbọ́ mò ń gbọ́. n tó ṣẹlẹ̀ ni pé wọ́n gbé mọ́tò wá sí ọ̀dọ̀ mẹkáníìkì kan lánàá ibi tí àwa ti lọ rí kan lára àwọn James wákẹ́ adébíyé wọ́n wá yẹ kó yẹ wá wípé tí àbá nídùú sẹ́fà pàtó wípé vitamin wà ní kíkà olórí burúkú aṣẹ́wó nìyí tí kì bá ṣe kó lórí burúkú aṣẹ́wó lẹ́yìn méjì endurance gbà mí o àwọn ọmọdé dèrèdè méjì wọ́n ń fẹ́ ọkọ mi ń ta àyà tún kò wọ́n kò wọ́n fẹ́ mọ bínú ilé ṣe ń lọ ń bí ẹ fẹ́ wá dé ògùn ilé àbẹ́fẹ́ adásìdì sí mi lára ẹ tún wá wọlé wá yẹlé wò ẹ fẹ́ àwọn bí mo ṣe rí àbí ẹ fẹ́ wá dásìdì sí mi lára èmi tó jẹ́ pé ara tèmi ara Jésù ni ẹ̀yin ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ méjì kò ní bẹ́ńṣù fún ibẹ̀ ṣe wọlé wa. ẹ wo madam ẹ tẹ̀kẹ̀ easy o àwa náà àdédé wá sí báyìí àwọn náà ló sọ fún wa pé ká máa bọ̀ pápá smith wà ní báyìí. ṣé mi ló máa tó ń jẹ bẹ́ẹ̀ tẹ́tẹ́ àwọn ọmọ ìdàgbẹ́ ìdàgbẹ́ ìdàgbẹ́ ìdàgbẹ́ ó yá orí yìí ti burú ìwọ ya alẹ́lẹ́ ya alẹ́lẹ́ ẹ tẹ mọ bẹ ṣe máa sọ. láyé láyé yẹn yẹn aṣẹ́jà ti jà ti yìí. ẹ jáde ilé. ìdá lórí burúkú ni yìí pé ló máa pa yín ládùúgbò mi tí mi ti yá fi búrẹ́dì kò mí lómi ọbẹ̀ lọ sóyè ní gan tiẹ̀ ti balẹ̀ mi. ó kè èmi èmi èmi áà. Ah. hello sir ṣé ẹ fẹ́ pàṣẹ sára ni abẹ́fẹ́ ẹ fẹ́ géèjì sir oh madam ọ̀gá mi sir. kí ló dé. mi ò mi ò rárá sáà ni mi ò kẹ́ tó ṣe wọ́n mọ̀ sọ̀rọ̀ bí akẹ́ máa bọ̀. mo wá ṣọ́ọ̀bù mo wá ṣọ́ọ̀bù èwo lẹ́lẹ́ géèjì. bí akẹ́ wá wò wọ́n o wọn wọn ò dẹ́ mi lóhùn I don't know. èwo èwo lẹ́lẹ́ géèjì. wọn wọn wọn sọ̀rọ̀ ẹ ọkù ewúlẹ ah ẹnu ah ẹnu àṣẹ máa yóò ti kú báyìí. àwọn ọmọ àjẹjẹ àwọn làwọn kùtùkùtù wá wá kó mẹ kó mẹ. láàárọ̀ kùtùkùtù tá a jẹ̀dé ẹja lọ dé ọ̀gá. Hello ẹ ìyàwó wọn náà ló sọ̀rọ̀ ṣé kò sí kí lẹ sọ kú rárá o kò jẹjẹ bẹ́ẹ̀ wọn ṣe jáde kún un lè sí kólé ìyàwó wọn ṣe no ẹ ẹ mọ nǹkan tẹ́ ń sọ ni láíláí Ọlọ́run má jẹ́ ẹ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ṣébi tẹ́ sọ yẹn náà ni ẹ mò ń kò lè jọkọ mi bọ̀ mo máa wá kàn fẹ́ mi. fiery, fiery. èyí ni àkọsílẹ̀ olóògbé Lawrence Adétòkùnbọ̀ olóògbé Lawrence Adétòkùnbọ̀ ní kí gbogbo dúkìá àwọn tí wọ́n kó jọ kó jẹ́ ti alábàáṣiṣẹ́ wọn Mr. Adétayọ̀ Bọ̀dé Arìbísálà àti ìyàwó wọn. torí ipa ribiribi tí wọ́n kó ní ayé wọn nígbà tí àìsàn wọn bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ní kó má gbàgbé láti yọ ìdá mẹ́wàá fún àwọn aláìní àti àwọn ọmọ òrukàn kí wọ́n sì ṣe ètò owó díẹ̀ fún ìyàwó wọn èyí ni àkọsílẹ̀ olóògbé Lawrence Adétòkunbọ̀. Lawyer. Yes, madam. That's all. Well, um, last will tí wọ́n ṣe nìyẹn ẹ̀yin náà ṣàrí pé ó wà sealed ojú iná mo ti já kò dẹ̀ sí àfikún kò sí àmúkúrò mọ́. no it, it, it can't be. ẹ̀yin ẹ dákun barista lọ́ọ̀yà. yes sir. ńgbà tí ọmọlé ilé kú tí wọ́n ní ọmọ fàgbà lé lóúnjẹ ṣe àgbálé ló lọ ọmọdé ilé padì ẹjọ kí ni Lawrence láà ṣe gan àwa mọ̀lẹ́bí tí wọ́n fi pín gbogbo tí wọ́n pín ìdí òkan wa èèyàn ìjòrò òru mẹ́ran o àǹtí má kò tí ì yé mi o torí pé gbàtí Lawrence kú gbogbo àníkú ẹ̀dùn a dẹ̀ expect pé nǹkan tá a máa gbọ́ ni nínú ìjókòó tá a wà yìí àbí wọ́n sọ fún ipá àlàpà Lawrence ni. ọ̀gá madam ṣe rí àwọn ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi ó kọjá òye tèmi lọ iṣẹ́ tó ń rìn mí lèmi ti jẹ́ thank you very much. ẹ ẹ dúró náà ẹ gbọ́ ẹ̀yin mọ̀lẹ́bí àbí kí ni wọ́n sọ yín irú ìbéèrè òpònú wo lẹ̀ ń béèrè àbí irú ìbéèrè àpọ̀dà wo ni. ìbéèrè dàgìnì ìbéèrè òpònú ìbéèrè wòrè ṣé etí yín travel out pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ ń bí látàárọ̀ ẹ bó ní nǹkan ṣe kàn pẹ́ dẹ́ ìrànlọ́wọ́. ẹ mọ ẹ mọ tí ó ṣẹlẹ̀ sẹ́ẹ̀rì bíi tá a bá dé yìí ẹ wá mọ̀ lọ. lọ bo. tẹ́mi bá wọlé tẹ́mi bá jáde yóò le fún yín o ṣé mọ̀ pé iṣẹ́ ọwọ́ yín oníṣẹ́ ọwọ́ yín náà ló jẹ́ gbogbo ń tẹ́ ìròyìn pé tẹ́ ẹ bá ti pa tán gbogbo ogun yóò jẹ́ tọ̀dọ̀ yín mm. ọlọ́mú yín ni ò sí kankan tó kàn yín o wọ́n ní ká fún yín ní tó bá tọ́ sí tá a bá fẹ́ fún yín ẹ tá a bá fẹ́ fún ni a sì lè fún yín ní ẹ wá máa lọ. ṣèbẹ́ gbọ́ nǹkan tó sọ ó ní ẹ wá máa lọ ìbínú ẹ ò dáa. ẹ wá máa lọ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ rẹpẹtẹ ẹ wá máa lọ mo sọ o. park. ẹ kó sùn lọ́jọ́ ah, ah, ẹ kó fún nítorí. tó fẹ́ tì mí ṣubú ni. kílẹ̀ kílẹ̀ ẹ ẹ ẹ ẹ ẹ mọ̀ pé kèémọ̀ ṣeré nílé àbúrò mi. èyí ló kẹ̀ tẹ̀ lábúrò mi. nílé ẹ mọ bí bóyá ìyá tẹ ìyá fọ́tò gbẹ̀yìn tẹ́ bá yà mí. ẹ má jẹ́ ìdákọ̀tẹ̀sẹ̀ yín ni mo. ṣé nílé ọba kọ́ mi. tí n bá gbọ́ tí n bá dákọ̀tẹ̀sẹ̀ yín ni wàhálà ẹ̀ kù sí polisi sọ. bẹ́ẹ̀ ni ah, ah, kí ni ẹ̀rẹ̀ rẹ lójú mi rí. sars ìgò yín ni wọ́n fi dé. ẹ ah, kó sí pọ́lì. ẹ ẹ ṣe bá bẹ̀rẹ̀ máa kẹ́rù wa. ẹ wo lẹ kó. bàbá wa bẹ́ẹ̀. ẹ má nà mí o. báyìí sátó ni. nǹkan burúkú ló ṣẹlẹ̀. bá a ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. ẹ gbà mí mo rí mú mi ètè sọ̀rọ̀. ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni bàbá o bàbá o àyè ìmọ̀tọ́ yìí nù. ó mà bọ́ ní o kí ló fẹ́ bá kí ẹ lẹ bàbá ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ kankan jẹ bí gbọ́ pékeré ó ti ṣe o. bàbá ti ṣe o ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe o ó ti ṣe ó ti ṣe o ó bà bàbá ti ṣe o égbè ó ti ṣe o bàbá ti ṣe ewu tẹ́ ń bára lẹ́rù bàbá ti ń ṣe o ti ṣe ìjẹ́ ti gbọ́ ìjẹ́ ti gbọ́ pé gbogbo wíìlì gbogbo ẹ̀ náà ti wíìlì sínú wíìlì fún wa tí wọ́n sì kọ́ sínú bébà ìní lọ́ọ̀yà sọ fún wa nísìnyí. orí ẹ̀ burú. èmi àbáwọn tí wọn jó tán dúró. ìwọ ìwọ ìwọ ìwọ jogún lé ọlọ́wọ̀n ní kọ́lé fún ọ. Ah! Ah! Ah! lọ́yẹ̀sì. ibo ibo lẹ ti rí lọ́rẹ́ǹsì ẹgbẹ́ ti kú ti. lọ́ọ́. Um, yes ma. ṣé wípé o kú. ẹ̀gbọ́n mo wà òkè nǹkan kan ṣe mí. mo wà òṣè o. sanyẹ̀rì ṣorípa láì dániwọ̀ ọ̀dàlẹ̀ èèyàn ni ẹ ò ìkàdé ni ẹ gbogbo nǹkan tó ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Lawrence so you're not dead. oh no i'm not gbogbo èèyàn tó bá ń ro kúrò mi ló máa nìṣó lọ́rùn kí lẹ̀ṣẹ̀ tí mo ṣe ẹ́ náà ẹ̀ṣẹ̀ ó ní mo ṣe ẹ́ tí mo fi love why kí ni mo ṣe fún ẹ tó ń lébù mi tó fẹ́ pa mí. <laughs> so o ti fi àwọn ìwà àrékérekè sílẹ̀ náà. àbí ìwà àrékérekè tiẹ̀ ìwà àrékérekè tó ní tó fi ṣe gbogbo eléyìí tó ń ṣe sí mi ìwọ àti ka olórí kan sọ̀rọ̀ yín gbogbo nǹkan tẹ́ ṣe pátá ni mo mọ̀ bó bẹ́ẹ̀ ṣe gba olúgbòhùn tẹ́rù pé ń fa ṣẹ̀ bá mi sọ̀rọ̀ gbogbo ẹni mo rí. kò mú yín ni. yé yé etí mi ló gbẹ̀yìn etí mi ń gbá yé. sọ́ọ̀bà mi mi sẹ́ akílẹ̀ irú ìbéèrè òdì gbogbo lẹ́ ń béèrè lọ́wọ́ mi mo mọ̀ yín jù mo mọ̀ yín jù bẹ́ẹ̀ tí mo ra yín lọ. ọ mọ mi ọ ṣẹ̀ṣẹ̀ mọ mi ni. mo mọ̀ yín gan. sọ yín olè tó bẹ́ gíjà sílé onílé ni jíjẹ hmm. kú ẹ kan. àwọn oníbẹ̀ kiri. yóò yí ọ. ẹ wo ọ̀gá ẹ mọ tani ṣe mi sẹ́ẹ̀rí ìgbà títẹ̀ fún mi àwọn náà jẹ yín nígbà tí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ẹ mọ̀jẹ̀ wọn darapọ̀ mọ́ yín ọ̀tá yín ni wọ́n o wọ́n kó àánú fíìmù yìí gan àwọn náà ṣe screenplay rẹ o tẹ́ ń yọra yín kú òye o. mo bí wo sọ́rí gbogbo olúgbòhùn tí mò ń gbé fún ọ hmm. gbogbo bẹ́ẹ̀ ṣe múlẹ̀ hmm. gbogbo àrà tẹ́ ń dá pátápátá yányán gbogbo ẹ̀ mò ń da lóòdù fún. gbogbo nǹkan tẹ́ ṣe ni mo mọ̀ gbogbo ẹ̀ náà sọ fún mi lọ́ọ̀yà mi náà mọ̀ sí. ṣé dítọ́ ni yín ni. àmọ́ ẹ́dí ti yé bá mi kí ni sanyẹri ló ń fẹ́ fọlùgbòhùn ṣe. ọ ìwọ ló ló ń fẹ́ lò fún un ó lẹ́ni tó rán ta ló ràn eh. bá mi ẹ sọ fún mi náà ṣé fẹ́ fọwọ́ pamọ́ fẹ́mi ni. ìyàwó ẹ ló rán ìyàwó ẹ. no way how is that even possible. Adetutu. Oh, uh, oh my God bá mi òun ló sọ fún yín pé ìyàwó mi ló ràn. bẹ́ẹ̀ ni ah, Lawrence ẹni tó bímọ fún ni ó ń pa ni. ká tó sọ pé ẹni tí ò bí kankan fún yàn ọ̀rọ̀ olúwẹ̀ bí ó ṣe jọ́ lójú ni. ṣé yín náà ni. Ah, ah, bá mi ẹ jọ ẹ wo ẹ má sọ fún wọn pé ẹ ṣe o kọ́ má lọ gbàbọ̀ mí lọ. Hmm, èmi náà ò sọ fún wọn wọ́n ní kó wá máa ṣe bí kó mú ọ tó ti sọ kó mú ẹ ó ti tán mo ti gbọ́ sọ ti yọ èmi máa tí màá gbélé wọn lọ́wọ́ wọ́n sì máa download ẹ̀ fún ọ àmọ́ kankan ni o èmi ò gbọ́dọ̀ béèrè ọ̀rọ̀ púpọ̀ jù lọ́wọ́ ẹ̀ tí bá ń béèrè púpọ̀ jù lọ́wọ́ ẹ̀ amúfura dání kò ní mọ̀ pé ẹbí ni wá tó ti yí ọ mm, wọ́n máa tí n bá ti ń fún nìkan wọ́n mọ̀ kọ́ sí máa ṣe bíi pé ó mú ọ ó mú ọ oògùn òsì lè mú ọ ẹ ṣe bá mi bẹ fún ẹ lẹ láti yẹn ni mo ti ń fún ní information gbogbo bí nǹkan ṣe ń lọ. ṣé ara tíjọ́ tá a sọ fún wòlíì pé kí wòlíì wá sọ fún ẹranko yìí pé kó ọmọ jáde lé. sọ ọ̀rẹ́ tó olúgbòhùn tó olùgbẹ̀yìn àbọ̀ ọ̀rántí ọ̀tí tí mo ní kó change gbogbo orúkọ ìwé eléyìí pátápátá kó change ní tìtìwé àti ìyàwó ẹ ti bẹ̀m̀bẹ́ sọ ọ̀rántí gbogbo ẹ̀ pátápátá ló mọ̀ pẹ́ o kò sí ìtí ó mọ̀ pẹ́. kí ló tún lọ fẹ́ sọ ọ̀gá mo fẹ́ rán yín sẹ́ni sẹ́ẹ̀dí mm. bí ẹ ṣe ń lọ yìí ẹ máa lọ sọ́dọ̀ lọ́ọ̀yà yín tààrà ẹ ní àìsàn ṣe yín. bàbá Taofeek àìsàn ò ṣe mí. ẹ gbádùn ọ̀gá ara yín ò yá o ẹ̀yin ò lè mọ o àwa lata súnmọ́ yín la lè mọ o ẹ sọ fún pàìsàn tí ń ṣe yín ẹ mọ ibi tí ọjà sí a lè ní ọ̀pẹ kó lọ yá a sì lè ní ọ̀yà kó lọ pẹ́ ẹ lè fẹ́ kó kọ orúkọ yìí mi bàbá Taofeek àtìyàwó mi sínú wíìlì yín tó jẹ́ ìwé ògùn yín yí pé àtèmi àtìyàwó mi la lògùn yín o. Mr. Detukumbo. Yes. Are you sure these are the changes you want? Yes, exactly what I want done. Okay. Um, tell me about the office. I'll type it out. Or you have to come to the office and I paid your signature. Uh, okay, that's no problem. Um, Iba Nikiwa? Um, All right. Very well then. Thank you very much. You're welcome, sir. God bless you. Same here. Sọ ọ̀sá àjiyàn. Rárá sá, mi ò jiyàn kankan. Wà á ṣoríire inú àdùn ẹni ẹlẹ́nu "I'm pàṣẹ sí. Àmì ó ṣì ń bọ̀ ọjà mi. Ìgbà gbogbo ni sùúrù ìmọ̀ tó tó. Ah, ah, anyway, I'm sorry. Lọ́ọ̀yà mi ni. Barrister Tọ́fíkà Tajíwọlé. Lọ́ọ̀yà. Ìṣọ̀mọ́ jìnnà fún ọ̀jẹ̀ iṣẹ́ tọ́lọ́run bá ti parẹ́ báyìí náà wọ́n máa tì sí ọ. àmín àmín sà sà ó fi làwọn mọ̀ ń pa ẹ̀rọ léyìí tí mi náà mọ̀ ẹ́ pé gbàgbọ́ inú ẹ̀ Mr. Um, Tokubo gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ẹ máa ṣe sùúrù. sùúrù tó dẹ̀ lọ́jọ́ ni everything máa tó end ṣẹgbọ́n. sẹ́kẹ̀ tí èèyàn bá ní sùúrù ògbógbó ló nílé ayé àmọ́ tá a bá ní sùúrù a máa jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ kan sùúrù ó lè so òkúta ó lè ṣe jìnnà báyìí. ìkìlọ̀ tí mo fún ọ nìkan gbọ́ má tẹ̀lé obìnrin o obìnrin lọ dalẹ̀ obìnrin lè ké obìnrin. olórí burúkú. ó máa pa mo ti kú. ṣé gbogbo nǹkan tẹ̀ mọ́ ń pa mi jù bẹ́ẹ̀ lọ ṣé kàn tẹ́ ń pọ́n gẹ́gẹ́ ẹ̀ màṣírí mi màṣí mi kojú yẹn lọ. Are you insane? Are you still talking? Are you? Are you? Fida! Fida! <coughs> Allow him do his worst. Do your worst now. Ṣo fẹ́ pa mi ni pa mi? Òpònú olùṣì. Ṣé rántí àìsàn tó ṣe nígbà yẹn? Kí n tó pàdé olórí burúkú yìí, aláyé bàjẹ́ ìka ọ̀dàlẹ̀ yìí. Ọmọbìnrin tó fà ń gbà yẹn rẹ̀. I'm sorry. I'm going to go. Oh, I know me. I'm out of here. Why should my shoe here? Thank you. Ẹ̀kú ìtọ́jú àti I love that. Eh, she jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọrùn tí ó jẹ́ kó rí ó jábọ̀. Kẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ó jẹ́ ká ṣọ́ yẹ. I should rather thank you for taking good care of her. Oh, yeah. you should thank me. Ngbọ́ ṣé wọn ló ń tọ́jú mi ni àbẹ́ni mo ń tọ́jú ẹ. èmi mo ń tọ́jú ẹ náà. you mm-hmm. èmi mo ń tọ́jú ẹ. whichever way eh, nítorí ẹ̀yin obìnrin tún dé nìyẹn ẹ̀yin ṣáà understand kọkùnrin rẹjò kóbìnrin pa kéjò má ṣáà ti lọ ló pa. <laughs> that's true. ẹ ah anomi eh, ah, sorry um, ṣé o dẹ̀ ṣànomi lálejò. Ah, ah, ó yẹ kó mọ̀ ní ó yẹ kó trust gbogbo necessary things tó need. ìdí ṣe wọn lálejò àbí. yeah that's it thank you i know me i'm um, sorry i have to go now mo ní nǹkan tí mo ń ṣe oh it's my pleasure. Uh, so um, my méjì yìí lẹ́kẹ̀ẹ́ lè ṣe catch up. Mm-hmm. all right baby. i'll be with you. I love you. love you too. Love you. Also, let me take you to your room. All right, please do. Música baby. ṣubú he sustains a lot of injury blood ti rọ sínú brain But bàtà dẹ̀ ṣe scan there is a pause. pulse yẹn ètùtù ó ti wà nù brain it could be the, as a result of uh, delay kan tó gbé wọn so we don't have any option than to operate him. with God all things are possible mo assure yín pé operation yẹn ó máa wá successful. after a year to mo kó lọ hospital mo bẹ̀rẹ̀ sí ní convulse mo ní gìrì òun fi gbogbo gbà ṣubú káàkiri bí oníwàrápá nǹkan tó ń ṣe mí ò dẹ̀ gbóògùn gbogbo oògùn tó prescribe fún mi ni mo rà tí mo lò kò dẹ̀ ṣiṣẹ́ lára mi níbi tí mo ti ń ṣe wàhálà káàkiri wọn ni mo ti rí mánu oníṣègùn kan ajáwé ṣàánú òkìkí ọ̀yàn àti pàṣẹ máa yẹn mo ti mọ olórí burúkú ọ̀kọlà tó wà ń ta ẹ̀ táwọn méjèèjì ṣe nǹkan tó ṣe fún mi ẹwọ àfikẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n yìí o. kò tọ́pẹ́. torí tí kì bá ṣe pé ọlọ́run fi wọ́n ṣàpọ́nlé fún mi olórí ibi tí máa bá mi lè sọ o. elérò ti sún gé o. agbọ́n tẹ́ ní kí n lọ wá wá òun náà ni mo ní kí n dúró níbi ojú orin tí ó jìnnà sọ́dọ̀ yín bì mo dẹ̀ wá ń bẹ̀ nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ gan kò yé mi ẹ jọ tó bá ṣe pásìkò gba ẹni train máa ń bọ̀ nǹkan. a ẹlẹ́ran ó tu lọ́nu ẹlẹ́ran ó tu lọ́nu kọ́lọ́ mọ́jà ṣe àgbákò ká mọ́ rin àrìnfẹsẹ̀ sí sẹ́rí ẹ wo ẹ jẹ́ kí n béèrè béèrè kan lọ́wọ́ yín ẹ̀yin bọ̀dá ìbí ọ̀sẹ̀ wáyé ẹ dàkú sí wọn bí wọn mọ kíní tí ń sin ẹ̀yìn ni àbí wọn délé ayé bá. Ah, ọ bímọ mi àìsàn ráńpẹ́ kan ló ṣe mí wọ́n dẹ̀ náà máa ṣe sọ́jú fún mi lọ́sítẹ́tì. ọjì Eh, um, operation iṣẹ́ abẹ. iṣẹ́ abẹ. ìyẹn náà náà bá mi ṣe tán lẹ́yìn àbábọ̀ iṣẹ́ abẹ yẹn ló di pé lè ṣe mí. lẹ́sùn ah, ah. lẹ́sùn pé ẹ ti ṣe abẹ. Eh. ṣé ló ti di téèyàn wà lájú téèyàn máa ní wá pa. no wàá pa convulsion ló ń ṣe mí. ẹ náà ní ẹyin lè yí mọ̀ sí convulsion ẹni tí wọ́n kọjá lọ wápá ni wọ́n pè èmi gan wápá mo pè eh. abẹ́mọ̀ wo ni bàbá. Eh, ara lé ní ìmọ̀lá mòdì. wèrè lọ́wọ́ tó pè. jìrì. Um, eh, ẹ wá yí èbó rẹ̀ ń padà o kọ̀ǹkọ́ sọ̀rọ̀ dáa fún o. ibi tí wọ́n wá wà yìí ibi tí Elédùmarè ó gbé gbàkóso ni. tẹ bá ibi tí ipò tí mo ti bá wọn ó burú gan ni. ogun bàtà ti dópin alápè báyìí. ṣebí àgbẹ̀ àgbẹ̀ ni mo ní kí n lọ gbé fún wọn báyìí mo kàn rí ọlọ́ọ̀kan mọ́ra ta ni ń ṣe tí ń sọ wọ́n báyìí ti ń sọ báyìí ti sọ kọ́ńkà sáà ń ṣe wọn àwòrán náà sí báyìí náà sí báyìí kódà gan tí màá tètè débẹ̀ n ta sọ ìkọlá mọ sọ ẹ mọ kíní wáyà tẹ mọ dé fẹ́ràn tẹ mọ fi mú ẹran lóko bígbà tí wọn lu wáyà. wọn kéyìn ó ké bígbà tí ẹran bá lu wáyà pẹ̀lú àṣẹ Elédùmarè ogun bàtà ti dópin alápẹ̀rin báyìí níbi tó dé náà ni ó ti gbádùn yóò yà dànù ni èmi fẹ́ fún yín nímọ̀ràn kan nígbà tẹ́lẹ̀ tí níyàwó. bóyá nínú àwọn àbúrò yín ẹ ṣe wá kan ẹ fẹ́ lọ yàgbẹ́ ni o ẹ fẹ́ lọ tọ́lẹ̀tì ni ẹ fẹ́ kó dẹ̀ wà níbi iṣẹ́ ni ó jẹ́ pé ẹ bíi pa nínú ẹ̀wọ̀ orú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yín nísìn kó mọ̀ sí pọ́n lọ́n fa wọn síbi irú gàrí tíra yín. Ah, ẹlẹ́ran ò tù lọ. ẹ lè bẹ́ran lórí ìsomọ. ìfà um, um, ẹ̀wọ̀ mi ò ní ẹnì kankan o èmi nìkan ṣo làwọn òbí mi bí mo níwájú mo lé lẹ́yìn. ẹ̀yà. mo láwọn òṣìṣẹ́ tó ń bá mi ṣe ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan tó ń bá mi ṣe. ọmọ ṣe o ìbásọ̀kẹ́ ẹni ìbá dáa kẹ́ wá àá dáa gan. ẹgbẹ́ ọdẹ ọ̀sán ẹgbẹ́ ẹ mọ̀ pé wọ́n ní ẹjọ́ ò ní yá yín lóko yín. ló ẹ jẹ́ kí n gbé sí lọ́sàn. ìdíjà máa yà yín mọ́ òkùnkùn. aṣọ burúkú ẹ̀kọ́ ara ní funfun. Um, sorry, ma'am. Yes, miss. Can you ask this man here? People gbogbo àwọn wealth tó ń yìn, pé iṣẹ́ wo ló ń ṣe fi acquire wọn? Irú ìbéèrè àpọ̀dà wo ló Bury no. He will bury àpọ̀dà wo ló ní kó máa bí mí? Are you stupid? Uh, uncle, uncle, uh, please, uh, um, um, lawyer, please. I'm a businessman. Mọ́tò di mò Mr. Tokunbo, please. Allow her to speak. Oh, okay, I'm fine. I'm fine. Please go ahead. Lawrence, in case you don't know, I am a detective officer. You're lying. You're lying! You're a liar! She's a liar! specialize on cybercrime. Oh, excuse me, please. Can I take a look? I know you're shocked. Now listen. Please, money the audience will go You duped a man two years ago. Can you remember? Okay, Jackie, when you look when you know, but you're Marathi. experience to ba, are mo? Uh, uh, uh, actually, I Hey, hello there. How are you? I'm just so happy, you know. That's what you do. You make me happy. Oh, okay. You know, we've been talking for two hours, right? Yeah. All right, but let me let you get some rest. So, Oni, Iba Oni Kima expect to win I'm machine now. I'm going to promise eh? I'll do it first thing in the morning. Oh, thank you. Alright, so go get some sleep. My handsome king. I love you. I love you too. Alright? So sweet dreams, alright? <laughs> Hello? Bridget, báwo. Client ẹ̀ ti wà nínú ọ̀rẹ́ mi báyìí. Ìgbà wo ló máa rí mi báyìí sí? Lójoojúmọ́ ló ṣe ẹ nìyí, èmi máa ń sọ fún ẹ pé máa rí ẹ lójoojúmọ́. Ọjọ́ ò lórí mi tí mo fún ẹ ní nǹkan, máa ya ẹran fún ẹ náà. Bọ̀ kó ń ṣe ń sìn later thing ni. Wo mo fẹ́ rí mo fẹ́ rí èmi kan mẹ́rin. Ṣé wàá mu wàá mọ̀ tí? Àìmọ̀ mọ̀ òwúrọ̀ ń tẹ̀. ṣe ẹ ni, òrèlè <laughs> ni. Omeka, tekila nla ni o. eléyìí ni kò mu ọmọ oko mo fẹ́ rí client mi kan mẹ́rin. olè ní bọ̀bọ̀ ìṣá ó smart àbí sí wàhálà jẹ́ kí n mú díẹ̀ bẹ́ẹ̀ How are you? Oh, my goodness see me. I've been so busy I want tó make mi decoration of ni wọn tètè to ok kí ló fẹ́ jẹ oh, ok uh, all right then make yourself comfortable for me in the room I'll join you soon you can imagine what I'll do to you tonight hey love you yeah I love you too. Come on in. Good sir. Yeah, how are you? Fine, sir. Mm, Madam pé kí n béèrè anything bá fẹ́. Madam? Yes, I mean auntie. Oh, ṣé àgbàlagbà ni? No, òun ṣe àgbàlagbà. Bọ̀bọ́ she describing it for her. She bọ́kọ wọn ni? Oh, <laughs> yes. Yes, Uh, èmi náà lọkọ ẹ̀. so níbo ni ọ̀ wà. àti ní ọ̀ for now. ẹ̀ ní ọ̀kẹ́ why not this is a nice place why ten ní ọ̀. they're still working on it sir. Mm. okay. so okay. what would you like to drink. do you have um, ace of spades. ace of spades no for now. no what about. Crystal. Yes, sir, but we have Coke and Chapman. What's Chapman? It's like a juice. No, no, no. I need something stronger. Do you have like a cognac, whiskey? No, sir. You know what? Give me a shot of Coke with some ice. All right, sir. Thank you. Now, where is she? Um, she will call you. Don't worry, she's out. Okay. All right, well, tell her I'm waiting, man. Okay, sir. olóore tèmi lọ̀gá olóore mi lọ̀gá ojú tí ń lè mọ́tò àwọn ojú ẹ̀gá tó ẹlẹ́dàá wọn náà sì rí ẹlẹ́dàá wọn náà rí ṣé bọ́ọ̀kà tí ẹ wá mú mi kúrò níbi ojú irin bíi tèmi àti ìyàwó mi ti jẹ́ mú tá a ti jọ ń ṣe kátàkárà wa tí wọn jẹ́ kí ìyá ọ̀jẹ̀ wa mọ́ tán ni ẹ kó ń bẹ̀ ń ẹ wá mọ́ jẹ ní jíjẹ o ẹ wá mọ́ mímú o wọ́n sì ń tètò rẹ̀ fún wa ní rọrùn wọ́n ń dáṣọ sí alọ́rùn wọ́n fún wa níbi tá à ń gbé wọ́n tún ń ràn wọ́n wá nílé. young man nínú kó o ṣiṣẹ́ tí mo gbé fún ọ tàbí kí n pa ẹ́ kí n pàyàwó ẹ̀ kí n dè pa ọmọ ẹ̀ màá wá gba another person sí post tí wọ́n lò wà tí wọ́n sọ pé wọ́n lè ṣiṣẹ́ kan sí ẹni máa take over àwa ṣiṣẹ́ tí mi gbé fún ẹ sẹ́ a ṣe convenient. Yeah? Huh? Mm-hmm ẹ wo àyín dẹbàdẹbàdẹbà pa mí dé. ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ ṣèbí tọ̀gá ni. èmi náà ò wọ́ mẹ́mi ọ̀gá tó tó bá wọn. sẹ́rí ikú kan ni ó pẹ̀dà sọ̀rọ̀ mi yẹ yín mo yọ̀ǹda ọ̀gá fún yín gbogbo ntẹ́ bá ti ní fi hàn ṣe pátápátá pátá gbogbo. síbọ̀ máa gbà níwọ ojú lásán ò ṣeé ṣe wéré ohun làá mọ́ fàfà abẹ́ igi la ti ń bá. ti ẹ̀mí ní olúgbòhùn. sọ́rí bó ṣe wà yìí kò sí ní tó o fẹ́ lò fún tí o ṣiṣẹ́ fún tó o bá ti lò bí mo ṣe ní kan lò bó o fẹ́ kí Elédùmarè kó o òjò ní wàràwàrà báyìí a lè lò ó ṣó ti yọ kọ fọkàn balẹ̀ ẹ ṣáà ti lòun bá ti ní kẹ́ ẹ lò ó. ẹ sì pé kò ní yíwọ. kí ló fẹ́ mo yíwọ ṣáà máa ṣe nǹkan tó fẹ́ kì í mọ́wò mọ́ wọn ni. ẹ àbọ̀ rẹ mi àbọ̀ máa ń bọ̀ sórí èmi ò lè ṣe anything tó bá ti wá mọ̀ pé fake ni sórí ẹni tó jókòó yìí kì í bá a ti ni mi but nǹkan kan. Mm tí mo kàn fẹ́ ká ṣe ṣé ń gbọ́ sà ìwọ gangan torí ẹ̀dẹ̀ ni because bọ̀bọ̀ tó jókòó èmi yìí trust ẹ̀ hmm. gbogbo àwọn táwọn á jókòó yìí mm-hmm. hmm. a máa múlẹ̀ fine a máa múlẹ̀ because bọ̀bọ̀ tó jókòó èmi ò trust ẹ̀ a máa múlẹ̀ pé nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí tá a wá ṣe lórí ìjókòó yìí kò gbúdọ̀ tú síta hmm. àbí. information says Mr. Man, you're under arrest. Oh oh, oh, oh, Don't say anything. Whatever you say can and will be used against you in the court of law. Yes. This way, Mr. Please, Man. can we just talk? Uh, this way, Mr. Man. We can solve Be this. Be a gentleman. This way. Kí progress boy. Progress ọ̀gá ti order pé ká lọ arrest Tómi náà. why. Ah, wọ́n láwọn ò lè gbà pé ká fi búburú correct búburú. wow wọ́n dẹ̀ rí yẹn sọ kí wàá ní next line of action tá a fẹ́ ṣe ń sìn. o tún béèrè ni. next line of action ah, line of action náà ni pé ká arrest ẹ wọ́n ti give order because òun ló ní blame yìí ah, òun náà ti pẹ́jù lórí iṣẹ́ yẹn òfin òde rí bẹ́ẹ̀ yẹn gáì yẹn tá à ń sọ yìí ó ní mhm. family ó ní lọ́ọ̀yà kò sí nǹkan kan tó tún kù mọ́ ká lọ arrest ẹ̀ náà ni. so far tó ti fún wa ní order ma take it we take it up from there. ikú lọkùnrin ló tọ́ ẹgbẹ́ o ikú lọkùnrin ọkùnrin lápá ní máyọ̀dá tábárí wọn kásá tí ní máyé tún lè lálejò ó gbóná jọjọjọ. mo dáràn mo dáràn. Adékúnlé ti kó bá mi o ẹ bọ wáì tí o ṣe sọ gbogbo eléyìí fún mi so ìyẹn mi pé mi ò lè bímọ láyé mi. ikú lọkùnrin àgbálẹ̀ tún ní ìyá àjẹsà. Bàrímà twins orí ló gbé jáde. ìkúlọkùnrin sinimá ńlá ẹ̀rù yọ mí bá. bí mo bá rántí àti rí àwọn àwọn ọkùnrin pẹ̀lú ìwà ọwọ́ wa sáwọn obìnrin. Ah, wọ́n sọ ẹran mẹ́rin ẹran kan ẹran pa. ọkùnrin torí kó má pẹ́ ó padà lọ́nà. ìkúlọkùnrin lóòótọ́ o sinimá ti tó yìí ìkúlọkùnrin ló tú gbogbo àṣírí tẹ bára tẹ wò. ọkùnrin tó ṣerú èyí fúyàwó tó gbé sílé. ikú ni fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ garagara ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló pọ̀ lórí obìnrin. kí Alex ló produce tiẹ̀. it's a blockbuster written and produced by alábẹ́tutù alex directed by wasiu adeyanju starring saheed balogun wumi toriola tayo amokade ìjẹ̀bú alábẹ́tutù alex bídèmí kò sọ́kọ́ abídèmí adisa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ikú lọkùnrin you can just afford to miss it go get your copy now.